Ah, ah, balógun ọmọláàlà tí wọ́n ní you are looking younger and fresh now mi ni look younger ẹ̀ máa go tí mo sùn ní ti àní lánàá tí mo sùn láfta eleven woman tó ń bá mi sọ̀rọ̀ woman yẹn gan mo sọ pé ah, orúnkún mi máa dá mẹ́fí mi lẹ̀ mo lọ sùn ni mo dẹ̀ gbọ́dọ̀ lọ sí airport four o'clock mo ti jí mo ti set alarm torí ká ní kí n má set alarm wàhálà mi lè mi tọ̀ mo láti jí lọ sí airport mo jí lọ sí airport mo ti padà sílé mi six thirty ẹni tẹ́ bá ń ṣiṣẹ́ ẹ̀ ní máa ṣe irú iṣẹ́ báyìí ẹ máa lẹ́rù tẹ́ máa sáré gbà ẹ máa ní ah, ah. tó àgàbá pé early flight wá gba nǹkan ẹni tó bẹ gbẹrù tó bẹ gbẹrù dání ṣé ò gbẹrù ẹ lọ́wọ́ ẹ̀ àyíbẹ̀ ló máa kú sí ibẹ̀ ló ẹlòmíì gan ó lè pe gan kó má gbé kọlù ẹ̀mí mo ti sáré lọ mo ti dé two six thirty six thirty eight ni mo wọ géètì ní báyìí mo wọlé báyìí mo pè gbáyé ni mo wá fi póòsì eh, póòsì ijó ṣọ́ọ̀ṣì sunday ah, ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì wá dùn gan sunday ibi tí ẹ̀yàn má yẹ send picture ẹ̀ sí fídíò ẹ̀ sí mi mo kàn ẹ̀ rí wọ́n tún ti bójú mi jẹ ṣé rí o wọ́n ti bójú ìgẹ́ o ta ló ní kẹ́ẹ̀tàn náà ẹ bá mi paná burúkú ìkó òjàre ẹ má paná bí ẹ̀hẹ́n inú kí ni kámẹ́rà yẹn inú ẹ̀ máa ń bójú tèmi jẹ ni kò tójú mi ṣe rí ìjọ́ tí mo ti gánà kí tí mo ṣe ṣó tí mo ti gánà ní ah irú ẹ̀ má tán náà bíbá ẹ̀ mọ́ ẹ fojú mi lẹ̀ ẹ lè hardly máa fi ṣe ṣó lálẹ́ torí náà yóò dáhùn bójú yàn jẹ kò tiẹ̀ dá rárá mi mọ́ wáyé so ẹ ṣe o ojú òní ti yìn mo lọ́ọ̀fù yín ẹgbẹ́ tẹ́ lọ́ọ̀fù wa lọ́ọ̀fù yín ẹ̀yin tẹ́ ẹ̀dẹ́ lọ́ọ̀fù ọlọ́wọ́n bá mi bomi òróró á bu omi sí yín lọ́kàn á bá mi ṣàánú yín á wà pẹ̀lú yín ojú òní ti yìn mo fọlọ́ọ̀n bẹ̀ yín ẹ má forúkọ mi jà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ dúró ṣé ẹ fẹ́ kọ́ta mi kú ni ṣé ẹ fẹ́ pa mí ni ẹ má pa mí ẹ fi mí lẹ̀ ẹ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ wò ebi mo mọ nǹkan tí mo rí ẹ fi mí lẹ̀ mi ò rí èèyàn kan tí mo bá lórí social media gbogbo èèyàn ni mo love gbogbo yìí mo láìkì ẹ fi mí lẹ̀ ni mo kàn sọ ẹ jọ ẹ jọ ẹ jọ èmi mo mọ nǹkan tí mo rí ẹ jọ èmi mo mọ nǹkan tí mo rí hmm. ẹ máa bú mi ẹ máa jà ẹ forúkọ mi jà ṣé ẹ ti gbọ́ ẹ máa forúkọ mi jà kiri kí ló kàn mí èmi ò kú ní dáhìn lóhùn àbíṣẹ́ rí káà jàǹbí àwọ̀ ìjà àbíṣẹ́ àǹjàǹbí bá ọmọ ọlọ́ọ̀nà àti dàtú bínú Kristi Jésù ti gbà ó ti gbògo ó ti gbọ́ á ah! ṣe ẹ̀ tiẹ̀ rí bóyá tí n lọ China kí n máa gbọ́ mẹ́sẹ̀gì yẹn bóyá yẹn gangan ló ń jẹ́ kí n máa fẹ́ máa China mi ì lè dé China kí Ọlọ́run má bá mi pàdé Ọlọ́run Ọlọ́run má bá mi pàdé gan lu yẹn gan tí n bá sùn bóyá torí pé ó wá jẹ́ èmi nìkan kò yẹ yín tí n bá sùn tí n bá bóyá rẹ̀ mí kí n dé kí n kọjú báyìí tí n bá ṣe báyìí láàrin ten minutes tí n bá díjú máa rí nǹkan kan tí n bá rìn ká ní mò ń rìn máa gbọ́ nǹkan kan ọlọ́run bẹ́ mi sọ̀rọ̀ ọlọ́run ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó rò mọ́ ọlọ́run mo fi kristi bọ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run bóyá ẹ láìkẹ́ ẹ láìkẹ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ jésù ti gba àkóso ọlọ́run ti ṣàánú mi níwọ̀nba ìrìn tí mo rìn níwọ̀nba ìgbésẹ̀ tí mo gbé mo mọ ohun tọ́lọ́run ti ṣe inú ayé mi àwọn nǹkan tí mò ń fi ìnira ṣe gan ìrọ̀rùn mo fi ń ṣe ń sìn anita bá rí kọ́ńtàtì kan tó dà sí mi lánàá mo ní kí ló ṣẹlẹ̀ kọ́ńtàtì yẹn wọ́n dẹ̀ dà fún mi bí bàtà yìí fẹ́ parẹ́ ni ẹ wá ní kò sí jésù jésù di nsìn àwọn nǹkan tí máa ń làágùn wà kiri míì làágùn kiri mọ́ orí ìjókòó bí tí n bá gbé wà i will just be doing my business tí ò sí gírígírí ìgbà yẹn ni mo fi ni mo fi update nǹkan lórí ọba elizabeth ah, ọlọ́run tóbi lọ́ba ọlọ́run tóbi ọlọ́run ọlọ́run tóbi ọlọ́run dẹ̀ fara wọn mi ọlọ mi kò mọ all things have has adesina ọmọlọlọ ni all things has passed away yes i now see people i don't know people turn bá mi ṣáàtì rí wọn ò bá mi sọ̀rọ̀ rí they will just come into my inbox tó bá ti rí nǹkan kan i want this i want this wọ́n dẹ̀ ti sanwó wọ́n á kàn béèrè account number i want this i want this give me your account number èyí tó jẹ́ pé ẹlòmíì ẹ̀fẹ́ ìfẹjọ́ pa mí kẹ́ ẹ̀ tó sanwó ọjà wọ́n á ti mú wọ́n á ti mú give me your account number wọ́n á dẹ̀ sanwó. ọjà mi ìdè láti China tán wọ́n ṣe tí mo rò pé máa bẹ̀rẹ̀ sí gbàǹjọ́ kínní agent ẹ̀ ṣe gba we are offloading let me offload finish and let you know how many dc you have ọjà mi ìdè tán láti China ní ìtí mo dé tẹ́ ẹ bá rí ohun tí mo tún ti tí mo tún ti sanwó àwọn ọjà tí mo sanwó ẹ̀ kó mi ò mọ bọ́lọ̀ ń ṣe ṣe. Ah! ilé ìdúnmọ̀ mi o fásì àṣàkáríyà mo fọlọ́run búra mo búlọ̀kù ẹ̀ lórí ọba ní Elizabeth uma fásì àṣàkáríyà a ní mo búlọ̀kù ẹ̀ àwọn tó ń rẹ́gbẹ́ máa ṣe patí máa ń pè wọ́n ẹ wá bá mi ṣe patí ó ti wọlé mi rí ṣé yẹ kí n blọọkù ẹ á ní ìṣègùn ní à ń blọọkù àwọn èèyàn kiri bú mi kó tí ẹ sọ̀rọ̀ báyìí kó jẹ blọọkì máa lọ blọọkì yín padà máa ṣe wá send friend request yín èyàn ṣe wá accept mi ṣe bẹ́ẹ̀ lè send friend request mi kí n tó accept yín èmi ṣe máa wá send friend request yín torí e, e, èmi ni mo block yín ṣé yẹ kí n block àwọn àbúrò mi ogun àbúrò mi ah ogun àbúrò mi wọn kàn wọn wò mí báyìí àṣà àwọn àní àní kan ra tòlù kí ṣe tọ́kì náà ni tọ́kì tí a bá rí tọ́kì tí yẹn rà fún mi ó tó mo wá mo wá sọ fún àbúrò mi ìyá àlẹ́ àmúní ìyá àlẹ́ àbá ń gbé sílé ẹ̀ ń bẹ̀ torí ẹni tó ó ní two bedroom ló ń kó àwọn tọ́kì yẹn sí ṣábà mi kó sí bá jẹ́ kó wà ń bẹ̀ kó wà ń bẹ̀ ó di December tó pa àwọn èèyàn mi ìṣeré ẹ ṣe ìwọ Ọlọ́run á bá mi dúró tì yín ojú òní tì yín kẹ́ni ò máa mú kí yín gbogbo yín mú kí yín Yétúndé Williams ẹ ṣe gan Ọlámídé Ọládèjì Charles ẹ ṣe gan ẹ má gbèjà mi ibi tí wọ́n bá ti ń bú mi ẹ̀yin náà ṣáà kọ síbẹ̀ pé ẹ bú mi àgbàyà ni mí ẹ bú mi orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má wọrí èmi ò kúkú rí yín ṣùgbọ́n ẹ̀ tẹ́ ẹ máa ń fọ̀rọ̀ ẹ má máa fọ̀rọ̀ mi gà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi mí lẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ lẹ̀ fi mí lẹ̀ ọlọ́run á bá mi ẹ má jà kókó mi you understand ẹ máa wò ẹ ṣáà máa wò ẹ máa wò láà jésù lára mi o jésù nìkan ẹ ṣáà máa wò ẹ má wò tèmi o jésù nìkan ẹ máa wò mọ̀ mi lára ẹ má wò nǹkan tán ẹ má wò tẹ̀sẹ̀ mi ah, ọba ńlá kìnnìkan ẹ má wò yẹn mọ́ jésù dẹ̀ ni kò rò ti jésù ni kó máa rò mọ́ mi lára tó bá ti ń rò ti jésù kó máa wo tàwọn ọmọ mi tó bá ti ń wo jésù máa wo ti bọ̀dá àdìsá mọ́ mi lára kẹwo ti gentleman bọ̀dá àdìsá gentleman tó dé gẹ̀ pé bí wàhálà yẹn ṣe pọ̀ tó mi ò bọ̀dá yẹn bọ̀dá èèyàn ní máa yẹn kò lè mí kúrò ní ilé àfijọ́ kan jàre ó kàn ó kàn ń wo mi báyìí ni ṣùgbọ́n lénìí àdúpẹ́ fọlọ́run tọkọ mi ni kẹ́ máa wò àti tàwọn ọmọ mi àti tàwọn tó nífẹ̀ẹ́ mi ò ní kẹ́ máa wò ṣé wàá rí gbọ́n tẹ́ ẹ̀ wá lórí social media tẹ́ ẹ ní kíni kò sí kankan tí ò láìkì nínú wọn òye kò sí kankan tí ò láìkì nínú wọn but ṣé ẹ mọ̀ kò yí sí kò yí sí ah kò yí sí kò sí bó ṣe yìí náà ni ẹ bá fi bá a kan ẹ èèyàn máa fi ìgbà kan kò yí sí pọ̀ kò wá rí bẹ́ẹ̀ èèyàn ṣe ń rò ẹ má bàa mi táàmù nǹkan tí ò ṣe é táàmù ẹ fi mí lẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ sì bẹ́ẹ̀ gbà ọlọ́run bá mi sọ̀rọ̀ èmi lọ́lọ́run bá sọ̀rọ̀ ọlọ́run ṣẹ́yìn lọ́lọ́run pè ní ọlọ́run ò pè mí kí n ṣí ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n èmi lọ́lọ́run bá sọ̀rọ̀ nípa òrórí social media mo dẹ̀ ti gbọ́ ohun tó sọ fún mi so ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ̀yin tí n bá ṣẹ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má wọrí ojú òní tì i love you thank you very much ẹ bá mi rajà ṣọ́ọ̀bù mi wà nọ́mbà one forty ó di pàjá road agbọ́tìpéyọ́ bus stop àgègè tẹ bá ti ẹ ṣáà fún ìwé yín dá gègé ẹ sọ pé agbọ́tìpéyọ́ lẹ̀ ń lọ ẹ ní agbọ́tìpéyọ́ lẹ̀ ń lọ tẹ bá sọ pé agbọ́tìpéyọ́ lẹ̀ ń lọ ilé epo ap tó wà lágbọ́tìpéyọ́ ilé epo ap tó wà lágbọ́ even if you don't know my shop, shop address ilé epo ap tó wà lágbọ́tìpéyọ́ tẹ bá ti délé epo ap agbọ́tikúyọ̀ yẹn kò sí ap méjìlá agbọ́tikúyọ̀ ẹyọ kan náà ni ilé epo ap tó wà along the road ẹ má yà sọ́nà ọ̀dọ̀pẹ̀mú ẹ̀yin kan gbọ̀n bá la ẹ̀ lọ sí agbọ́tikúyọ̀ tẹ bá dé ọ̀nà ọ̀dọ̀pẹ̀mú lẹ́yìn a máa pè mí àti dé agbọ́tikúyọ̀ ń bo eléyìí along this road títì yẹn ni wọ́n pè lágbọ́tikúyọ̀ bus stop ohun tó bá ti mú yín tẹ bá ti yà sí ọ̀nà ọ̀dọ̀pẹ̀mú yẹn ẹ ti wo ibi ọ̀nà ọ̀dọ̀pẹ̀mú yẹn first turn lọ́wọ́ ọ̀tún yẹn táwọn pè yẹn ibẹ̀ náà pè l'America Junction agége lèmi gbé ọláyà ni mo gbé ọláyà lèmi gbé ọláyà nọ́mbà eleven ọláyà yẹn ni mo gbé first street by the right ni mo gbé mo gbé kìbì sílé mo dẹ̀ tún wá gbé ẹ̀bùn mo gbé ìkúṣòro káì lè mọ̀ pé àárín yìí ni mo gbé ibẹ̀ ni mo ti ṣe sisi àdúgbò ìlọkọ mi ti fẹ́ mi kìbì sílé mo gbé tọkọ mi fi fẹ́ mi ibẹ̀ ni mo ń gbà sí airport so you can't tell me anything about Agege. so bí gbogbo bẹ you can't tell me about anything about Ege here you can't tell me around yìí tó bá ti mú ẹ tó bá ti kú tó bá dún junction yẹn báyìí tó bá fi yà sọ́wọ́ tún ó ti bọ́ sínú màgbọ́n ibi tá a bá júwe fún yín ni kẹsàn án agbọ́ ti kú yọ bus stop yẹn títì yẹn kó tó yà sí dọ́pọ̀ mí yẹn náà pé làgbọ́ ti kú pàdé junction yẹn tó ti dún síbẹ̀ yẹn then láti ẹ máa kọ́ yàrá orílẹ̀ díẹ̀ family house kan àbí wọ́n ti ilé yẹn sìn wọ́n ti fẹ́ẹ̀ wo gbogbo bẹ̀rẹ̀ tán àárín yẹn gangan sí junction òun yẹn gangan náà pé làgbọ́n ti kú yọ torí agboolé kan àbẹ̀ tán àwọn eléégún wà nbẹ̀ agboolé yẹn a máa ń gba ibẹ̀ síbi ilé wa sí ọláyàngbà yẹn tẹ́lẹ̀ you understand so n tó bá ti mú ẹ tó ti wà níbà yẹn sìn agbọ́ ti kú ọ̀nà pé bíbà ilé epo union ilé epo ap yẹn gangan ṣọ́ọ̀bù mi ló wà opposite ẹ̀ èmi ni gangan ni mo gbẹ́nu lé kínní ẹ̀yin mi ẹ lọ máa lọ sí ibòmíì lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ máa lọ sí èmi gangan iwájú dísù ọ̀ìlì wọn yẹn ẹ dó síbi dísù ọ̀ìlì ẹ mọ̀ páàrin méjì lè polo máa wà ṣọ́ọ̀bù tẹ fèsì yẹn gangan ibẹ̀ ni ṣọ́ọ̀bù mi you will just cross to the other side àbí kó dó síbi kí wọ́n máa wo ilé kíní dísù yẹn lọ́ọ̀kan that's my shop you don't need to ask ẹ ní ìdẹ́yìn kan wọ́n á ti fún yín ní address wọ́n á ti fún yín ẹ tún máa wá pè pè pè pè ṣé tẹ bá fẹ́ lọ ṣe patí ṣé bá máa pè ní patí lé ẹ má pè mí kíní yẹn máa ó ti pípé yẹn ti ń ó ti ń jẹ́ kára máa kànyàn àwọn staff mi gan ti ń kanra ẹ jọ ìfẹ́ ní sí mi ẹlòmíà fẹ́ rajà ẹ máa fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ it is not everybody máa bá sọ̀rọ̀ ẹ jọ ẹ jọ ẹ ẹ ẹ help me health me. ẹ help mi gan fúnra mi health wise some people will say ẹ ìgbàlẹ̀ máa rí mi ìgbà mo lè bá yín sọ̀rọ̀ ẹ má bá mi sọ̀rọ̀ ẹ lè a lè type kẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ènìyàn mẹ́rin mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ ẹ jọ you can type tó bá jọ owó náà ni type okay owó báyìí tó bá tẹ̀ wá rí i pé o ò wá mọ̀ pé kinní tí mo rí i pé o fagídí fi voice máa fagídí máa sáré listen sí i bọ̀ tó bá máa kọ́kọ́ ní tó bá ti máa mú ẹ tó bá bá mi sọ̀rọ̀ báyìí tó ṣe ẹ ló má máa stop ṣe bẹ́ẹ̀ ẹ ló má máa stop ṣe bẹ́ẹ̀ mo fẹ́ béèrè nǹkan báyìí kò ti sọ straight but ẹ ẹ lo mama sáp ṣe bẹ́ẹ̀ ẹ káàsán wà ẹ kújọ́ mẹ́ta àwọn ọmọ yín kọ́ dáàdì ń kọ́ kí ni máa pa mi ìgbọ́n kankan mọ́ mo ti pa because o ti waste time ni àwọn ọmọ mi wà lálàáfíà tí wọn bá sí lálàáfíà ṣe máa rí mi lórí social media ni tọkọ mi ò bá sí lálàáfíà ṣe máa ṣe ṣáàtì ni you don't need to ask such question again màá sọ ṣe bẹ́ẹ̀ káàsán ẹ kúṣẹ́ o fine nǹkan báyìí ni mo fẹ́ straight away ẹ jẹ́ kọ́rọ̀ yín yẹn brief gbọ́n mo ti ń wòye láti ìgbà tẹ́ ti wà Canada nígbà tẹ́ fi lọ sí ẹlòmíà á dẹ̀ fi sínú màmá kí ló ń ṣe kí ló ń sọ yìí mí ní gbọ́ ó ti tán ẹ ṣeun ẹ ṣe gan ẹ bá mi ṣe à mo dúpẹ́ Ọlátúnjí i love you to. ìyá ni wúrà ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ lọ́ọ̀fù mi lórí platform ẹ ṣe ẹ ti YouTube ẹ ṣe o Amina Bello you should have a private business line It's not that we don't have a private business line now. I have private business line. It's not that I don't have. My line is private. Other uh, my uh, staff line ta also the social media rẹpẹtẹ Shall we pé Even nífọ̀n ọmọ yẹn Otisu, ó ti sú wọn. Kọ́lìn ju kọ́lìn lọ ẹgbàgbé woman Tẹ́ bá rí wọn mọ́ ìgbìmọ̀ ṣe wà ń lẹ̀lẹ̀ ni wọ́n ń ṣe. everybody on ń arrange ọjà customers in ní call wò ẹ jẹ́ fi wọ̀nyí kó lè rí ká ẹ lè mú nǹkan tí mò ń sọ èèyàn kan lójókòó yìí ṣẹ́rí ṣẹ́rí ọjà èèyàn kan ló ń ṣe ọjà ló ti kó sẹ́gbẹ́ yìí ó fẹ́ kó tẹ́ bá wọnú kọ́nà ẹ lọ ẹ máa rí àwọn staff mi bẹ̀ tẹ́ bá wọnú bẹ̀ yẹn lọ ẹ máa rí obìnrin yẹn bẹ̀ everybody wọn bọ́ ẹ máa ṣoríire ọjà náà mú kò sáyè wọn ò ra àwọn ọmọ yẹn ò ra gbogbo ò ráyè ń bí ayọ̀ká ni ọ̀rí mi lórí facebook mi mi update sí ìmọ̀ tó ń ṣe lórí facebook mọ́ orí àwọn adé buhari adé tinubu ọbańlé elizabeth verify page mi yẹn gan àwọn èèyàn gan ò rí mi bẹ̀ mọ́ kí n kàn post lẹ́ẹ̀kan tán mi ìrí gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mi ò rí nǹkan kan tí má pa fóònù yìí sí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni ọ̀dà ni máa bẹ̀rẹ̀ immediately so kí mo bá lórí facebook mi ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo ṣe ẹgbà tó máa ń sọ pé ó ráyè ló ń wá sórí facebook ló ń ṣe wàláì tó bá tó bá ṣe iṣẹ́ wà bend àwa ti ṣiṣẹ́ abísìn bíi ṣé là ń ṣe ẹ̀yin èèyàn ẹ ṣé mo dúpẹ́ o ojú òní ti yan ẹ ṣé o adéwíkẹ́ is next ah èmi adéwíkẹ́ báwo owó dà ṣánkówó wá ni olóṣèlú ti máa ma campaign fún lórí ibi tí mo wà mo fi kristi bùrà ti gbowó kò ń ṣe àwọn kò tí ẹ̀ ń ṣe owó ìṣẹ́ owó tó tówó máa bí léèrè pé o kọ́kọ́ wò mí náà kó tó fún mi lówó àwọn èèyàn dẹ̀wà ti máa fún lówó èmi máa kàǹpé ọlọ́run má jẹ́ tó ẹ bá rí mi ti bá kàǹpé owó ti wọbẹ̀ ta ló ń kàǹpé èmi máa kàǹpé fáwọn olóṣèlú àwọn tó tó wá débẹ̀ báyìí wọ́n ò rántí ẹ̀ mọ́ta wọn nìkan ló èmi bó mo ti ráyè iṣẹ́ mi gbà mí iṣẹ́ mi mo bízì gan mo bízì gan máa fi iṣẹ́ mi lẹ̀ à mo busy gan mo ẹ mo ti rí yàtọ̀ bẹ́ẹ̀ o èmi rí yàtọ̀ kéèyàn máa kiri kó jókòó kó máa ṣiṣẹ́ ìyàtọ̀ wà ń bẹ̀ náà èmi tí mò ń ṣiṣẹ́ mi mo ń ṣiṣẹ́ mi tí n bá máa fi kó ṣọ́ọ̀bù mi àbí àmú lọ rajà tí n bá yẹ̀ máa sọ pé bóyá wọ́n ti bá lọ bá ṣe nǹkan ẹni yẹn tóbi lọ́wọ́ mi àti fi iṣẹ́ mi lẹ̀ sí kò easy o mi lè fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ o máa máa tẹ̀lé olóṣèlú fi ṣọ́ọ̀bù mi tẹ̀lé olóṣèlú ti máa máa tẹ̀lé bóyá àánú fúnra yín gan lẹ́ máa mọ̀ pé ọba láti gbowó máa sọ wípé mo ti gbowó mo ti gbowó wàláì máa gba mọ́tò èmi ò ṣiṣẹ́ gbórúṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ mi ò ṣe mọ̀ ẹni bá máa ṣe rẹ̀ kó lọ pọn fámìlì ẹ̀ kó lọ máa ṣe nà kó kàn mí nà ẹ bá wọlé gbàtẹ́ pé gbàtẹ́ wà bẹ́ẹ̀ gan ṣé mo jèrè yín kí lè ọmọ ẹ fi tún lára lójú ègè ńgbà ẹ wà bẹ́ẹ̀ nígbà fún wa jẹ aṣáà jẹun ìyẹn ló jẹ́ kí ìyẹn lẹ́ẹ̀ máa fi mọ̀ pé you will live your life without some people olóṣèlú gbogbo àtẹ̀wá ń bẹ̀ gan mi jèrè yín ṣé ìwà wa máa di pé tá a bá ṣe campaign tí ìwà bá ṣiṣẹ́ ṣé mo jèrè yín tẹ́lẹ̀ ni ah, láìsí ṣe òṣèlú tí mo débi tí mo dé oh, wàhálà máa fẹ́ fi wọn pa kú ṣé mi máa campaign ṣá ẹ jọ ẹ lọ jókòó ṣé máa campaign mo gbọ́dọ̀ gbé yẹ̀wò bẹ́ẹ̀ ni màmí àtẹ́lẹwọ́ ni kò ń tán ni jẹ o àtẹ tí bá ba débi báyìí láìsí ọwọ́ òṣèlú láìsí ọwọ́ kíní kan bẹ̀ ìmá máa fi ọjà mi tọ́ ìyàwó nǹkan tí òwò ọ̀tẹ̀ ẹ mọ nǹkan mi tí mo náà bàjẹ́ bí báyìí àní security mi èmi ni mo èmi ni gbogbo responsibilities yẹn wà lọ wọ́n gé etí ẹ̀ bọ́lẹ̀ ni etí ẹ̀ já bọ́lẹ̀ báyìí etí ẹ̀ ó já bọ́ ẹ́ ah, irọ́ o meanwhile ọmọ àdúgbò náà ọkàn náà bínú o tán ni mo ti mo ti gbowó lọ́wọ́ òṣèlú o láì gbowó mi ò gbowó bí kankan wọn fún mi ní kankan mi ò rí kankan sòṣè ẹ̀ lè máa máa jókòó máa máa fọjà mi tàfàlà ẹ̀rọ àfọjà mi tún tàfàlà òṣèlú igúdú igúdú ó dàbọ̀.